أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت بيبو ولو بعدك ولو أنت رأيكي أتيجي فالفاوة فالفاوة فالفاوة aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́run kúmọ bá nábi ní àtàwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀láwọn ọba kútànú àwa náà láwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àbálò ẹ̀yí wa kò láyà tálùkì àmà eléyìí ni ó túbà karùn-ún táàbínú ọgbọ̀n ọjọ́ oṣù náà ti kún oṣù lánàá ní oṣù jẹ́ ọgbọ̀n ọjọ́ oṣù dùlẹ̀híjà 1443 lẹ́yìn ìrìn àná muhammad sallallahu alaihi wa sallam láti gbòòrò maka lọ sí madina ilé ìfìwà ẹgbẹ́ ọyẹ ọ̀la pẹ̀lú ògbó ọlọ́wọ́ bá tọ́lọ́ sẹ́mi wa àwa nù tuntun islam ọdún 1444 ọlọ́run tó bá wa láyà sí láyè tọ́dà ní kó bá sọ pé alẹ́ ìjìrà tó wà ànúwà òwà alẹ́ ìjìrà tó wà ànúwà òwà ìjírá pàtàkì ìjírá àtàwọn onírúurú ìjírá ló yẹ ká máa ṣe àwọn sọ̀hábà rìdíwánù lẹ́yìn àríyìn àti màáyìn àti ṣíṣe ọlọ́wọ́ba wọ́n ti ìjírá tó Mákà lọ sí Màdínà síwájú bẹ́ẹ̀ àti ìjírá méjì ti wáyé táwọn mùsùlùmí ṣe láti Mákà lọ sí Áfíríkà nígbà ní Abyssinia wọ́n ti láàkọ́ tó ti lẹ́ẹ̀kejì lọ sí Abyssinia náà ni kó tó wá kó ti ṣe gan-an wá tó ti ìjírá kó Mákà lọ sí Màdínà ìjírá yìí náà ni ìpínyà láàrin kúfùr àti islam èyí lọ́fà ń gbà sí Abu Musa al-Ash'ari radiyallahu anhu tí mo mọ̀nà pé káwọn máa lo déètì wọ́n á ní déètì wo làwọn fẹ́ máa lò wọ́n ní ẹyá mọ́jọ́ bí Ànábì sallallahu alaihi wasallam ní ara o islam yìí sẹ́sìn Ànábì ẹ̀sìn ọlọ́ọ̀bà ni Ànábì kọ́ ló islam ẹ̀sìn ọlọ́ọ̀bà inna dina inda Allahi al-islam wọ́n ní ẹjá mú ọjọ́ ọdún ẹlẹ́rin tí wọ́n bí àlejò náà rárá o wọ́n á mú àgbẹ̀bí àmọ́jọ ìjìlá ní fún ọ̀pọ̀lọpọ̀ kàtọ́ ọ̀pẹ̀rẹ̀ di ọlọ́ àdùn fẹ́ẹ̀kùn làbẹ́rù jẹ́ lọ bẹ́ẹ̀ eléyìí ni yọmọ fọkàn ìjìlá náà ni ọjọ́ ìpínyà láàrin kófòrò àti láàbù ìjìlá yìí náà ni wọ́n bẹ̀rẹ̀ gbogbo náà bẹ̀rẹ̀ pé ọpẹ́ ní fún ọlọ́wọ́ bá fi fadúlù wọ ìsẹ́ẹ̀nì ọba tó ń yọ lábẹ́dọ̀ sílẹ̀ sí adá lọ́rẹ̀ ṣàràlì ìbẹ́ẹ̀rì ìlẹ̀hẹ́jọ tó kò lọ́ọ̀bẹ̀ wọlé abdẹ́ẹ̀d ọlọ́wọ́ bá ló gbé kalẹ̀ fún wa ìjírẹ́ àti ẹ̀mí àti tara ìjírẹ́ àti ẹ̀mí náà ní ká fọ ẹ̀mí wa máa kó bi àwọn ìrígbì kó bi ẹbọ kó bi dídà kó bi ìdọ̀tí ọkàn kó bi kéèta kó bi àwọn ìbàjẹ́ gbogbo ìbàjẹ́ tó máa dọ̀tí ọkàn ilẹ̀ ìṣẹ́yẹ̀ kama ṣe ìjírà yẹn lọ́bi tọ́lọ̀ ń fẹ́ lọ́bi tawhid lọ́bi sunna lọ́bi dáadáa afọwọ́n sọ pé ìjírà yẹn ọjà ara àtẹ́ni ìjírà tẹ́ni baqiyatayni ila amr zaman ìjírà méjì yóò sì máa bẹ̀rẹ̀ káàkiri àmọ́ fi tó ìjírà ọkàn tí a máa fọkàn wa má torí ilé ìlórí tọ́lọ̀ ń ṣe fún àdúgbò mà yìí tọ́lọ̀ ń sọ fún àdúgbò Qur'an súra ẹlẹ́kẹta ayah one sixty four tilakadmanallahu alal mu'minin إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي الضلال المبين لقد من الله ولي أعمى السوء فأعمم بنيو أتقول الله كما جاء مؤمني والله ولا سوء لكم إذ بعث فيهم رسولا من أنفسهم وكل جد يومين يبيت ونانهم يتلو عليهم آياته ń fi àwọn àmì ọlọ́run àwọn àmì ọlọ́run ọba alkauniya wa shari'iya ó yí zaki ní fọkàn wọn mọ́ kò bí ìdọ̀tí kò bí ẹbọ bí a ń bọ̀ fún à ń bọ̀dọ̀ à ń bọ̀ mẹ́niyàn à ń bọ̀ màláìkà àwọn ń bọ̀ lọ́wọ́ ọba nìkan làwọn tó ti fún wọlé orí lágbà ọlọ́run tó rọrọ lọ́ba ó yí zaki mo yọ alìmọ̀ ọmọlù kìtàbà wọlé وإن كانوا من قبل لفي ضلال مبين سواجه بي هو أنه يدعها بي أنفريك لفوري بي أمسيبو بي أموتي بي أمسيزنا وما يقول قولي هو سيجرى قوم بي هو سيجرى قوم بي أي تجو بي لبي تجو بي سيجرى هو يوم يقول يجي تجو هو بي وان لا ملوكي أقول أرى تجاني قوم تجو بي ري ثم هو يدعو الله ما هو يدعو ببارك يجي إليني هجرة في أول رجل هجرة فإبان الله أشكر الله لهذا أجمع الله بني بوبوبا تفي ومن أيه ليقول لكم في الله قصوة أن يكون تري تضيع على النبي صلى الله عليه وسلم الله بان صفوة نصر الأحزاب آيات الله لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ọlọ́run dájúdájú àpèjúwe àríkọ̀tì dáadáa ń bẹ lára àdébísílà fún yín nígbà tí ò rí ẹ̀sìn sí maka ó ṣe jíra wọ̀n láyà ń fẹ́ kó maka sí sunkún owó maka wọ̀ ní áá ìlú maka wọ̀ fẹ́ kó yìí ìlú jẹ́ pé mo ní kàtí jùlọ lórí rẹ̀ ìlú tó dájú lọ lórí rẹ̀ mo fẹ́ ṣe tí ìbáyìí wọ́n lé ní ìbá ti kó o àdébíkọ̀tì sí maka sí sunkún sallallahu alaihi wa sallam nígbà wọn dé Madina gẹ́gẹ́ bí wàhálà àrìn àjò ààrẹ mú wọn ibà agbágbógbó ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn sẹ́dínà Abubakar àwọn sẹ́dínà Bilal wàhálà ikọ̀ àdàbí ti sàdọ̀ aláhùnmá ọlọ́wọ́ bá wò habibu lana Madina dákun jẹ́ kí á nífẹ̀ẹ́ Madina ká ó bí náà lè Maka àwọn aṣẹ́jù bá ti nífẹ̀ẹ́ Maka dájẹ́ nífẹ̀ẹ́ Madina lè Maka lọ wọ́n kọ́ àwọn nífẹ̀ẹ́ Madina lè Maka lọ nítorí àwọn ànábì ọlọ́run bá ibi tó bá kú sílẹ̀ là máa fi wọ́n sí kódà àwọn òfin kó nu yàrá tó fi sàlẹ̀ inú yàrá yẹn náà wọ́n ti wé ànábì sallallahu alaihi wa sallam inú àwọn fẹ́ wé sẹlẹ̀ àwọn sàhábì márùn wọn àmẹ́sọ fẹ́ wẹ̀ níbo làbẹ́ ṣe báyìí àwọn bọ́sọ̀rọ̀ àti sẹlẹ̀ àwọn àwé ànábì wò ọmọ bá mú bẹ́ẹ̀ ti ronú gbogbo ọmọ àrùn ọlọ́dún kùn wọn lóorun ẹsẹ̀kẹsẹ̀ wọ́n tají báyìí bí i àti ẹ̀sẹ̀ méjì fẹ́ da wọ́n ti fi ah àbíká àwọn òwe ànábì pẹ̀lú aṣọ rẹ̀ tó bá wù àti sílẹ̀ pẹ̀lú aṣọ rẹ̀ lẹ́yìn náà kọ́ ọmọ báyìí nìkan inú yàrá yìí náà wọ́n ti kí òsì la lọ́fàá tó fi péjọ mẹ́ta kótó sígi kótó sí àmìsẹ́lẹ̀ táwọn yìí bá kírun tán wọ́n jáde táwọn yìí bá kírun tán wọ́n jáde títí títí tí mẹ́ta fún táwọn ọkùnrin kírun tán àwọn obìnrin wá kírun tán àwọn ọmọdé kírun tí wọn ọlọ́run bá foríjì àwọn asábẹ́ àmìsẹ́lẹ̀ bóyá bí ní Islam hijira ìwádìí tó láti fẹ́ nìkan kan wa ọlọ́run bá ń kìlọ̀ fún àwọn tá a tọwọ́fáwọn màláíkà tó zọ́ọ̀límì àǹkúsẹ̀ tọ́gbẹ́ màláíkà ń gbẹ̀mí wọn gbàtọ́ pé wọn ò rí ẹ̀sẹ̀ wọ́n ti àbò sí fúnra wọn kọlu sí máa kúntùn kí ló dé tí ẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ kọlu kúnnà mùsùlá àfihàn fi láti alẹ́ ní ààrẹ ti dé ni nígbàtí olówó lù í bó ti jíra wákàtí lọ́wọ́ máa ṣe ọkọ̀ tó bá wà mí kẹ́tọ́ òbí lọ́rẹ̀ ìṣẹ́ tẹ́lẹ̀ kó ti jíra sílẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọ̀fẹ́ tó ní láti ṣe pé kẹ́kẹ́ ìjẹ̀bẹ́ tó hajírò fìyà أولئك ما واهم máa ṣe lẹ́sìn ṣe lọ bí tó ṣe lẹ́sìn ṣe إلى المتنعفين من الرجال والنساء فدقوا مختلفون هو نبلا هو لو مني كرته إلى منا وقل فأولئك عسى الله أن يعفو عنهم أو إيه الله سمع يكرفون وكان الله عفوا غفورا الله بالي جاء بعد ما كنت بعد ما كان فما تفرج وما تحكي ولا بعد إلى يجي واحد يكون كل قوة يجرا طبعا بدأ دراسة جدا كاتي يجرا بدأ دراسة طبعا بدأ تنيمة جدا كاتي يجرا بدأ تنيمة wọ́n bẹ́ nìkan sọ̀rọ̀ àti mọ́ tó bá wá sí kàlàzó máa sí níjọ́dá àti kàlàzó yẹn ràpọ̀dá ń kọ́ ní abẹ́ ní ọ̀ ọlábẹ̀ ní gbà igbó ohun ní ráyè jẹ tààrí mo ní ohun ráyè jẹ yẹn lóṣà mo ní kílódé kí tí wọ́n fi rọ́ ipò obìnrin ti ṣe mo ní kúrò ọjọ́ ń kírun jàmá ara ah, àwọn kò ti ṣe irun jàmá lọ́dọ̀ táwọn àwọn máa kírun yàrá ah, yà ti ìgbéra kò bẹ̀. ìbò omi tí wọ́n ti sá ti wà tí o bá ti rí ẹ̀sìn ṣe dandan ní kó kó bẹ̀. jẹ́jẹ́ ni kókó bẹ̀ jẹ́jẹ́ ni ká ṣe ìdíra láti àbí àyìnbá kan tí ń dá pọ̀lọpọ̀ wa láàmú lọ bí ìmà. jẹ́jẹ́ ni ká ṣe ìdíra kó bí ṣírí à ń ta nǹkan mí káfí yíyákò fi wà bàjẹ́ àìtọ́jú òbí ẹni ká máa tọ́jú àwọn òbí wa káfí hijira kò ń bi zina lọ bí ìgbéyàwó káfí hijira kò ń bi ayé òkúnú àwọn òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ eléyìí náà láàfin wà nú àwọn tó pé muhammad sallallahu alaihi wasallam من هاجر ما نهى الله عنه on al muslim in ta sai muslim man salama al muslimuna bi yadihi wa bi lisani wa yadihi al muslimi dáadáa náà da muslim la ko lórí ahẹ́ àtọwẹ́ kò ní fi ahẹ́ kó para ba muslimi kò ní fi ọwọ́ rẹ̀ kó para ba muslimi wal muhajir ni hijra man hajara ma na allah an en tó ṣe hijra ko gbogbo tó bá ko fún wa tó bá ko ko fún wa ya hijra ko be hijra ko bi ayi makan islam a a ṣe islam lórí ayi makan ìmọ̀lá gbé ìsìlámù lè jíra fàṣkólẹ̀ gbogbo alẹ́sìn tí wọ́n àti máa tẹnu mọ́ fún ojoojúmọ́ gbogbo alẹ́sìn tí wọ́n ẹgbẹ́ àtúbẹ̀ tó àwọ̀ tẹ́lẹ̀ mẹ́ láti máa wá máa ń pa ìsìlámù ìmọ̀lẹ̀ tí jíra kó nú àwọn òkùnkùn àwọn òkùnkùn pọ̀ àwọn òkùnkùn pọ̀ ọ̀nà òkùnkùn pọ̀ àwọn mẹ́lẹ̀ kan náà lọ́kọ̀ọ́ nù Qur'an ẹ̀rí dọ́rọ̀ ti pé àwọn ìmọ̀lẹ̀ abọ́lọ́gbọ́ pé àwọn òkùnkùn ìlẹ̀ gbòrò máa dí ilẹ̀ nù tọ́lọ́tọ̀rọ̀ nù nù nù ìmọ̀lẹ̀ kan náà ni ọ̀nà ìmọ̀lẹ̀ islam ọlọ́mọ yóò wá kó olùmọ̀lẹ́ náà láìlá ọlọ́ba lóyá mi ní islam ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa hijira yìí làwọn sọ̀hábẹ́ ṣe lọ sí abata wọn lọ sí hijira àkọ́kọ́ lẹ́ẹ̀kejì alẹ́bí sí hijira lọ sí madina ilé náà ní ń ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn mẹ́rin àti mẹ́rìnlélógún قل إن الليل والنهار يعملان فيك فعمل فيهما قل لا تروا أتوسن ودو إن الليل والنهار وانشلا عليه جودو من وانشلا ودو ودو فعمل فعمل فيهما وانا أشبه توبة شيء آه أو فلا جكاو iṣẹ́ ọlọ́run àti òun náà ní iṣẹ́ rí ká mọ ọlọ́run lọ́kàn ká máa kírun lásìkò ká máa kó ní determination pé yes ọlọ́run bá subhanahu wa ta'ala ọdún 1444 mo fẹ́ bọ́ sí láti bẹ̀rẹ̀ dópin tó bá fọ́ mi pẹ̀lú òkú ọlọ́run bá èdè mí sínú jama ọwọ́ àti àníyàn yẹn lẹ́ òtútù rí nìkan inú jama àti èdè mí sẹ̀ inṣàlá tí ipa rẹ̀ bá ṣe mí ìmọ̀ mọ́ màbá mi máa àbí láàrin oṣù kọ̀ọ̀kan àbí láàrin oṣù kan ní màkà kọ́ alẹ́ méjì gbogbo eléyìí ẹnu mélòó ní kùrán ti àkà fún àwọn ọ̀tọ́ nítorí pa lójú báyìí ó ní ẹwà bẹ́ẹ̀ ni ìmọ́lẹ̀ wa nù nínú abá ń ta kùrán nù lé wa àwọn ìmọ́lẹ̀ ọmọ kalẹ̀ síbẹ̀ Abu Yahya ọ̀kan náà wọn àti abíyá nẹ́bí Muhammad sallallahu alaihi tó ń mi ẹsẹ̀ yẹn fẹ́ já tí wọ́n ní kakura lọ ẹsẹ̀ yẹn fẹ́ já tí bá diri dákẹ́ ẹsẹ̀ yẹn fara balẹ̀ à nínú kí ló ń sọ fún ẹsẹ̀ yìí mo alẹ́ kí lọ́lẹ́ bí ọmọ tí mo tẹ́ ẹ̀ kó lẹ̀ kọ́sí mi bá já kó mo bá tẹ ọmọ amálẹ̀ mọ́ mi lára bí mi bá gbé kékeré gbọ́mọ mi bá rí ìmọ̀lẹ̀ tí ń padà sókè ìmọ̀lẹ̀ kan padà sókè irú mọ́lẹ̀ má ti rí nke bàbá àwọn dandan ni fún bílò kì yá rọ fún bàbá máa kí wọn àtúbà tó fi dànù yá rọ fún bàbá yìí lọ́tẹ̀lẹ̀ mú ti tè láwọn aládàá nù lé báyìí báyìí báyìí lọ́tẹ̀lẹ̀ ẹlẹ́bi ni àwọn màláìka ni wọ́n ń sọ̀kalẹ̀ bọ̀ wá gbọ́ ti láwọn rẹ̀ àtàánú ọlọ́pàá tọ́pọ̀ bá kí tó ilá máa rí bẹ́ẹ̀ kékeré ọlọ́pọ̀ nínú Kùránì máa wọ ṣèfà wọ rahma lẹ́lmùmíní ọlọ́run tàbí wọn bẹ́ẹ̀ ọlọ́mọdé àtúwájú máa ṣe tìláwà mùsùlùmí wa bá dé pé mùsùlùmí wa ń pọ̀pọ̀ lónìí mùsùlùmí wa ń pa àgbègbè àbẹ́kùnrin jẹ́ ìgbà wọláì àfọ́ àbíkùn màdók alẹ́bìtì sọ pé ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó ní láti kó mù sáà mi kó mọ bá wọn àti àyẹ́lá kò fi admin ummati bil mushrikin àwọn kan náà wọ́n máa papọ̀ afáà ní ìdùnmọ̀ pọ̀pọ̀ ìdùnmọ̀ pọ̀rọ̀ pé ọ̀fọ̀ wà nù kùránì afáà ní ọlọ́mọ sọ wà nù ẹ̀ẹ́dùn ní ọmọdé rẹ̀ wò kí ní mẹ́rìndínlógún tó máa wíwò náà ni táwọn babaláwo máa lò ó dùn o àfikínú máa o ó náà ni àwọn náà ń lò bí àìsí fá wọn níbi ìyẹ̀pẹ̀ wọn àwọn ìlànà same line ni ọlọ́mọ sọ wà nù ọlọ́ba fún yàmìnú Islam nínú ọdún tá a bọ́ ní dágbére oṣù muharram oṣù ńlá ni òun ni oṣù àkọ́kọ́ ní islam òun náà ni oṣù ọ̀wọ̀ àkọ́kọ́ ànábì muhammadu ní khairu siyam bada ramadan siyam sharu rai yukalu lahu muharram aw kama qala rasul nabi ni ito da dunu awo e ma gba lẹ́yìn ramadan kò sí àwẹ̀ tó dáa tó muharram bá a tẹ̀wá gbàjọ́ bí ká gbàjọ́ kẹsàn-án àtijọ́ kẹwàá àtẹ́bí dé bẹ̀rẹ̀ nínú ọba àwọn ará Madina àwọn Yahud tí wọ́n ń gbàwẹ̀ níjọ́ kẹwàá oṣù Muharram dábọ̀ sí lọ́la yìí àwọn ẹwọ́lẹ̀ ń gbà yí ẹ̀yìn ará Madina yìí Yahud wọ́n ni ah oṣù tọ́lọ̀ ń gbé Adam Musa borí Fir'aun oṣù tọ́lọ̀ ń gbé Adam Musa torí Musa tẹ̀ òhìn tó kúpe sí àwọn náà tẹ̀wé ìtàpẹ́pẹ́ sí tó bá pàṣẹ fáwọn sàhábẹ̀ rẹ̀ fún máa gbàwẹ̀ muharram tọ́kẹ̀wá ìtàpẹ́ ní àwẹ̀ aṣúra ìtàpẹ́ ní àwẹ̀ aṣúra àmìkújọ́ ẹni káyókáyó nígbà tí ó di ọdún tàbí ìsìlámù ṣaláìsí òní sórí ìlà rọ̀sùn níbi ìsìlámù sọ́mù yóò mọ̀ aṣùrọ̀ káàrà yóò kọ́fìrì máa bìyà rọ̀wá ọ̀dàmọ̀ muslim ẹni ní bálẹ̀ gbàwẹ̀ ọjọ́ kan ẹjọ́ kẹwàá eh, gbogbo ẹ̀ṣẹ̀ láti ẹ̀ ọ̀rọ̀ nígbà gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ fún ọlọ́ba وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت إلى إلى كابل لأصمن تاسعا رواه إمام مسلم oní tó lọ bá ṣe ẹwù tẹ́mà sí ìsìlámù ẹ̀ tó gbé ní ọlọ́run ìgbà náà ní ìgbékòó ìdí nẹ́ẹ̀sì ẹ̀ láyé ó wá nínú ìgbà kéètù ìlàkáàdì ìlàkáàdì tó lọ bá sọmi di ẹ̀mí nẹ́ẹ̀sì ẹ̀ láàfin mọ́nà dáàfọ́ à máa bá ọjọ́ kẹsàn-án kí ẹ̀tọ́ lè bá wà ní àárín ààwẹ̀ tèmi àtàwọn ìyàwó wọ́n gbogbo wájọ́ ń gbáwẹ̀ lójú ọ̀rọ̀ content ara àwọn máa gba 9 and 10 so ọ̀fẹ́ súnnà ní kápáwẹ̀ 9 and 10 ní oṣù lábọ̀ sí lẹ́yìn náà àwọn tá àti ìdí pv ìwòkútọ́ kan ọjọ́ méjì káríkà ló ní torí ibùdó abẹ́ ní nàìjíríà ní ìgbò hijira ni láàárín mùsùlùmí àtàwọn tó ṣe mùsùlùmí gbogbo yẹn náà ń gbọ́ nínú mass media àbí náà ń pè gbogbo ọ̀sán lé táwọn pọ̀ ẹ̀dá gbogbo àwọn ọmọ wọn náà ti wọ etí yẹ ẹni gbogbo wọn ni wọn lọ gba káàdì gbogbo wọn kọ́sì dìbò fún mùsùlùmí ọlọ́mọdé àti ní rọrùn fún ọlọ́ọ̀bà ọlọ́run tó kẹ́mi ìwé òkun látàrí dáadáa ọlọ́ọ̀bà láàánú wa láì ọlọ́run jáde sí jíra kó ń bi àwọn òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ ká ṣe é jíra kó ń bi shirk lọ bi tawhid ká ṣe é jíra kó ń bi àyìnbàkan lọ bi ìmọ̀ ká ṣe é jíra kó o bi wà bàjẹ́ lọ bi dáadáa eléyìí náà láàbì wà náà tó jẹ́rìí àtàlùkẹ́yàmà eléyìí díẹ̀ ló kó